بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوك ولوسي أدولون أترى لكم كاتيجة فأسوجر النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráàlú àtàwọn sọ̀hábàrà tó gba mùsùlùmí ní àpapọ̀ sọ à ń kí ẹ̀yin olùgbọ́ wa nílé pé a kú ọdún kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ àlàyé eléyìí tún ni ètò wa ètò yín dáwàtúlẹ̀ hak ìpèpè òdodo èyí tí wọn ò lù ú tí yóò máa dé sí etígbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ ní gbogbo ọjọ́ jumá ní ti ilẹ̀ yorùbá bí so ṣùgbọ́n nínú sẹ̀ríà islam yóò jẹ́ ọjọ́ sátọ̀dé ní aago mẹ́sàn-án ó kọjá ìṣẹ́jú òun náà ni ètò yìí ni yóò máa wáyé àwọn ustaasu wa wọ́n tún ti wà ní ìkàlẹ̀ ní alẹ́ tòní pẹ̀lú wa inshallah taala ètò yìí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti mọ́sálásí yànnà bódìjà ètò kalẹ̀ sí òpópónà márosẹ̀ ní ọjọ́ ní ìbàdàn kọ́nàbàlíkọ́lá kí wọ́n bá ní san àwọn stars wa ní ẹ̀sùn olóore àwọn stars wa tí wọ́n mọ̀ bá ní yànnàná àwọn nǹkan tí a fẹ́ máa béèrè torí pé ìdájọ́ ni ti alẹ́ tòní lórí ọ̀rọ̀ ọdún iléyà èyí tí àṣẹṣe tán kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn náà ní sọ́ọ̀sì wa Sulaiman Muhammadu Awwal Amubiaya tí wọ́n jẹ́ chief imam fún mọ́ṣáláṣí ìyànà bódìjà central mosque sókè àwọn sásùwà kún bá ní sálámà sí àwọn aráalé sókún sì bá ní kí àwọn aráalé kú ọdún síwájú kó tó di pé àmọ́ béèrè ìbéèrè náà lọ. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu a kí gbogbo àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn islam wípé a kú ọdún iléyà yìí o allah subhanahu wa ta'ala yóò gbà ní ìbàdà yóò ṣe ní sábàbí tá a fi rojú rẹ̀ ní ayé àti ní alikiyama jazakumullahu khairan. naam ìbéèrè alákọ̀ọ́kọ́ ustaasu wa tí ẹ bá ní ọdún iléyà tí a ṣe tán yìí níta máa ń gbọ́ náà ní pé pàtàkì àdéhùn ìkànnú àǹfààní tí a fẹ́ yọ nínú iléyà ni tí àwọn afáà ti máa sọ fún wa pé ànábì wa ibrahim ọbọ̀lọ́n sàdínkù tó ń bá ti fún lọ́wọ́ tọ́wọ́lọ́n bá fún un lọ́mọ o òun ó fi jọ́sìn fọ́lọ́n àwọn kò ní ó ó fi rúbọ fún un ṣé lóòótọ́ sí ànábì wa Ibrahim sí ọba ọlọ́run ọba àlekíọ́lá sọba sàdéhùn tóòtọ́. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulilayi wa ba'ad ọlọmọsàbà ní san oníbèrè ní ẹ̀san olóore pípọ̀ ànábì Ibrahim alayhi salatu wasalaam kò bá ọlọ́run ọba subhanahu wa ta'ala kò bá ṣe ìlérí o kò sì bá ṣe àdéhùn pé tó fún un ní ọmọ òun ọ̀pá ọmọ yìí padà fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àlá àwọn òjìṣẹ́ ọlọ́run ọba ìmísí látọ̀dọ̀ ọlọ́run sí wọn náà ni ntọ́lọ́run bá fi hàn wọ́n lójú ran pé kí wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà lójú ayé Allah subhanahu wa ta'ala lọ́mọ̀ọ́mọ̀ fẹ́ dànà bí Ibrahim wò nínú ẹ̀mí rẹ̀ wípé ó ti di ọmọ eighty six years ìgbà yìí mo wá fún ọ lọ́mọ pẹ̀lú ewu lórí ǹjẹ́ bí ọmọ yìí ṣe rí lẹ́mí rẹ̀ èmi tí mo fún ọ yìí bó mo ṣe tó lẹ́mí rẹ̀ làwọn afáàfin máa ń yin ànàbí Ibrahim púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń pè ní abul anbiya wípé ànàbí Ibrahim alayhisalaatu wasalaam òun lẹ́nu tó jẹ́ pé taraka nafsahu lirrahman wa badanahu linniran wa waladahu lilqurban òun lànà bí tọ́jẹ́ wípé ó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ fún Allah subhanahu wa ta'ala tó jẹ́ rahman ó sì fi ara rẹ̀ lẹ̀ fún iná láyé ń bì ó di ẹni tí Ọlọ́run ọba kẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ó sì fi ara rẹ̀ lẹ̀ fún ó fi ọmọ rẹ̀ lẹ̀ fún ìsúnmọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ńgbà tó Ọlọ́run ọba fi dán wò pé ọmọ yìí bó ṣe tóbi tó lẹ́mìí rẹ̀ ǹjẹ́ ńlọ́ọ̀mọ rò àbẹ́mi Ọlọ́run ọba subhanahu wa ṣùgbọ́n Ibrahim dúró déédéé látojú Ibrahim sọ̀rọ̀ ànàbí Ibrahim ọ̀sàdéhùn Allah subhanahu wa ta'ala pé tó o bá fún mi lọ́mọ yìí n kò sẹ́ńtì ṣe bẹ́ẹ̀ nu àwọn ànábì ọlọ́run kọ́dà ní Ibrahim kò dẹ̀rú ẹ̀ wò hanifu ni ẹ̀ ń tọ́jẹ́ wípé gbogbo ń tẹ́ ń pè ní ìmú nǹkan mi mọ̀ lọ́n tàbí ìmọ̀ pàǹfilẹ̀ rí gbàǹkan lọ́dọ̀ Allah subhanahu kò sínú ṣe sí ànábì Ibrahim kọ́dà bí sàṣàràm tiẹ̀ ti di oyè wa wípé ẹ má máa fi lè rí gbàǹkan mọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ má ṣe bí tí ma ma gbọ́ mẹ́fà tẹ́lẹ̀ abúlé mi báyìí yá padà ma ma ma ṣe sàrà di èyí àná Ibrahim má pọ̀lọ́wọ́n bá òun yìí sọ bá a hun yòó ló sì lè fóun lọ́mọ ṣùgbọ́n gbàtọ́ lọ́n fọlọ́mọ ìtàn ọlọ́run o dẹ̀ wò torí pọ́pẹ́ kó tó bímọ yìí wípé ìjọmọ yìí ló nífẹ̀ẹ́ jù ni àbẹ́ mi tí mo fún ọlọ́mọ yìí àná Ibrahim sì paasi eléyìí lọ́fà tọ́lọ́run ba fi bá fi àgbòjìrọ̀ ọmọ náà wasalaamu alaykum warahmatulahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatulahi wabarakatuh. kọ́nà balikola kó jẹ́ kí ara àwọn sásù wa pẹ́ wọ́n ti jẹ́ kó yá pé anabi Ibrahim kọ́ bọ́lọ́n balikola sàdéhùn nínú àwọn nǹkan tí a tún máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn náà ni wípé níjọ́ léyà tá a bá fẹ́ kírun yìí so tẹkibira tí kábàrà tí àwọn ìmáàmù tí wọ́n máa ń ṣe tí wọ́n máa gbé ọlọ́run balẹ̀kọ́ látóbi nígbà tí wọ́n bá fẹ́ kírun ìmáàmù ó ṣe kábàrà bíi méje sí mẹ́jọ so ìdíyẹn bá tó di rákà kejì wọ́n tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìrònú lọ́ba nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lórí ìrun nítorí pé kí ni o ọlọ́run pa ọmọ rẹ̀ níjọ́ léyà ẹ dákun ẹ bá ní sọ ọmọ ànàbí tí ọlọ́run pa níjọ́ tó fi di pa nàbí wa ronú lórí nǹkan ah, sọmọ ẹ̀ náà wà lọ́rẹ̀ wọ́n tún ṣe aláàkúbárú wọ́n tún ah, sọmọ ẹ̀ náà tó ti á kúrè so ẹ dákun ẹ bá ní sọ ọmọ ànàbí tí ó kú níjọ́ léyà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulilayi wa ba'd ọ̀pọ̀ ni fọlọ́n ọba. alhamdulilayi. a tó tọrọ àlékún ìkẹlẹ́ wọn jamaa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí mẹsì ni ọ̀rọ̀ ẹ̀sìn kèé máa sọ̀rọ̀ àròsọ ẹnìkan gbogbo ntọ́rọ̀ fẹsọ̀ àsálàm kọ́ máa dàrú kọ́dà dìsìn òun làkọ́ọ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ńlá fi máa ń pariwo gbogbo wípé níta ti pè lọ́rọ̀ ẹ̀sìn ìtumọ̀ ẹ̀ ni wípé èèyàn lè kéwú tán èèyàn èrí tí a tán èèyàn lè kéwú tán pé kọ̀ọ̀rọ̀ àfàtọ̀fẹ́ lọ gbé tí àbámọ́ tí wọ́n máa bá tu tí ọmọ tún fún un ṣùgbọ́n ìyún ó sọ pé gbogbo tí ayé ló ń tọ̀ ń ti rí lábẹ́ bẹ́ẹ̀ ọmọ ànábì sallallahu alaihi wasallam kankan kò kú njọ́ léyà o ọmọ ànábì sàlám kankan kò kú níjọ́ léyà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gọ síbi suratul Kawthar tí Allah sọ̀tàn sọ wípé a'udhu billahi minash shaitani rajim inna bisimilahi rahman rahim inna a'tayna kalkawthar alaans ibn wa'il lára àwọn tó jẹ́ wípé wọ́n máa gbógun tasa salam ní maka òun lẹ́ni abu jaali lára tí ń gbógun tó sàsàràm ní maka ilẹ̀ ní ìwà abu lahab lára àwọn tí ń gbógun tó sàsàràm ní maka ilẹ̀ ní ìwà bó tiẹ̀ jẹ́ pé gbogbo ọmọ ọkùnrin tí ìyàwó khadija bífọ́rẹ́ bí sallallahu alayhi wa sallam gbogbo wọn ni wọ́n ti kú ṣáájú kí ìsìláàmù kò tóó dé gan ọmọ ẹyọ ọ̀rọ̀ kan tí ẹbí sàsàlám tó bí sínú ìsìláàmù oṣù kẹta tó máa yẹ papòdà lànà bí náà kú ó láyé òun náà ni Ibrahim madelo sì bisi ṣùgbọ́n gbàtí wàhálà yìí pọ̀ ní Maka wọ́n máa ń fẹ́ sàm ṣe yẹ̀yẹ́ nígbà pé kò ní ọmọ ọkùnrin kankan mọ́ wọ́n wá máa ń sọ fún wípé ọ abutaru ni tààlẹ́ mọ́ abutaru ni abutarusi lọ́dọ̀ Lárúbáwá onímọ̀nlá wàládàlàwò ẹni tọ́jà pé kọ̀ lọ́mọ ọkùnrin tó lè jogún rẹ̀ ṣùgbọ́n alọ́ sọ̀tàlá ń wá ń fi ń dànù bí lójú wípé à èmi ọlọ́wọ́n bá sọ̀tàlá mọ̀ wà pẹ̀lú rẹ̀ mọ̀ bànújẹ́ lórí nkankan ẹ̀ máa dùn ọ̀nù láti má káyì lọ́lọ́n torí pé ntọ́ fẹsẹ̀ rinlẹ̀ jù ní pé sọ́ọ̀tù Kawthar gan kèé sèmọ̀ nínú ìṣẹ̀lẹ̀ Mákà ló ti sọ̀kalẹ̀ kò sì sọ́mọ ọkùnrin kankan tọ́ba nàbí dèmẹ́dínà àrùn irun tá a sì ń kì tọ́jẹ́rùn ìtúnu ààwẹ̀ àti tìlẹ́yà a mọ̀ pé ààwẹ̀ ṣáájú iléyá ọdún kejì tánàbí sì dé Mẹ́dínà iná ọlọ́run ọba sọ gbígbà àwẹ̀ Ramadan di ọ̀ranyàn ààwẹ̀ irun irun irun ọdún tàbí ọ̀kọ̀ọ̀kọ́ kí irun ìtúnu ni èyí tí ó tẹ̀lé òun náà ni irun tiléyà àti ọdún tó tẹ̀lé o nígbà tí ọ̀wọ̀ àkọ́mọ ọkùnrin kankan dé Mẹ́dínà ọmọ rẹ̀ wọ́n lọ́wọ́ kúndọ̀ léyà ní Mẹ́dínà tó sì jẹ́ pé irun léyà ní sàṣà kìíní lọ́kọ́ kí kọ́dà ìdí tó fi jẹ́ wípé tẹ̀kíbírọ̀tul ihram tẹ̀kíbírọ̀ Allahu akbar alápá ti ń bẹ́ ń bi irun léyà ìdí tó fi wá ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àfáà sọ èntọ́ fẹsẹ̀ múlẹ̀ jù ń bẹ̀ òun náà ni àdìsí ti mamu ahmed àti mamu darukutni tọ́yí anabisala salam nínú hadithi amru ibn shu'aib anabi anjadi wípé anusra salam kabaru fi ciidin fintai anshurata takbiro amusa salam o o o ó sì allahu akbaru lọ́nà twelve níbi ìrun ọdún kọ́dà ní masa sábà ṣe kìíní yìí sábà àn fìlì wula ó ṣe méje ní bẹ̀rẹ̀ khamsan fìlì àkìrọ̀ ó sì ṣe márùn ní ti ẹ raka àkọ́kọ́ ó ṣe méje raka ẹ̀kejì ó ṣe kìíní o ó ṣe márùn tá a bá wá wu ọ̀rọ̀ tí ẹ máa sọ pé ọ̀rọ̀ sàṣàm ló kúnjọ léyà yìí àkọ́kọ́ ṣe bí tába tiẹ̀ wá ní ìró tunu ṣáájú lẹ́yìn hàn ah, tìrìlẹ yálọ yàtọ̀ ní nkankan ah, èyí tó ti wá kí lọ́n tunu bó ló ṣe kí bó sì ṣe kí náà nu tó tún kí o náà ní aláàpárù bíi méje ní raka àkọ́kọ́ bíi márùn ní raka ẹlẹ́ẹ̀kejì tọ́ba wa jẹ́ gbà àti ilé yàtọ̀ ẹlẹ́yọ̀ ọmọ náà sàrà mùsàlá yìí sí wọn ní jùbìlù bàbá wa bá ànibí ti da ó ti lọ gbárí lórí irun jùbà ń fọ́ tọ́ pé ah, à mo ti gbọ́ lọ ọpọlọ tó ṣe mí padà ó tún ti lọ gbárí jùlọ tó wá sá hmm. gbogbo eléyìí tọ́ba ti ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tọ́ka pé ọmọ àdàbí ikú ń tòótọ́ ni ṣé bẹ́ẹ̀ náà náà ni ó tún ronú náà ní rákẹ́ ẹlẹ́ẹ̀kejì èyàn tó jẹ́rìí mi tá a bá wá ní kò tí ọmọ àdúgbò sàlámù òkun lẹ̀ kú gan tó sì jẹ́ pọ́ ọmọ rẹ̀ kan kò kú níjọ́ ọdún iléyà eléyìí wàá di àmọ̀ padà pẹ̀lú ọ̀rọ̀ táwọn àáfàá sọ gan wípé tẹkibírọ̀ yìí alákọ̀lápàtà máa wí ṣé máa mú ọ máa dá a létí ọ máa sọ nkẹkẹ láàrin wọn àbí òní sọ nkẹkẹ láàrin wọn ntí jùmùúrù alẹ́ lẹ́nu Allahu Akbar. Allah tí ò ní máa wí nǹkan kan láàrin méjèèjì tó bá jẹ́ pé gbẹ̀wà tí wọ́n gbà wáyé gan rè ká pé yóò máa wí nǹkan láàrin méjèèjì gan ni ká pé jùlọ wàhálà sọ̀rọ̀ sálàm ọgbà pé lọ́gbà rí ajẹ́pẹ́ àbá máa wí nǹkan kan ń bẹ̀ látọ̀dọ̀ ànábì dòní. àwọn fani yóò tẹ̀lé àwọn gan lóni yóò tẹ̀lé àwọn lóni yóò tẹ̀lé àwọn lóni ààyè ronú gan wá dà ń bẹ̀ níbi tí ẹni yọ tẹ̀léra wọn fúdi èyí tí ọba sí ẹ̀rí fún látọ̀dọ̀ sàlám báwọn kan ṣe wọ́n orí ohun tó kò ní í sí ẹlòmíì tí ọ wà padà mọ́ tọ́lọ́n ti pé ẹ̀sìn fún sàlám ọmọ àná mẹ́ta kò kúnjọ́ léyà o káwọ́sàrù tọ́lọ́n wá fún sàlám ọlọ́run wá ń pa gbogbo àwọn tí àwọn kẹfìrí ti ń sọ ìwà ń papọ̀ ìwà ń papọ̀ pẹ̀lú sàlám má ronú kankan iná àtọ́ iná kàlíkáwọ́sàrù ìtumọ̀ tó sì ni wípé gbogbo òràn oore pátá láyé àti láti kìámà àti pèsè pèsè rẹ̀ fún ọ torí pé wá ò tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ziyada ni láti fi kẹ́fìrọ̀ ni a ti wí lárúbáwá a máa sọ wípé ah, indi sadiqun kawthar mo ní ọ̀rẹ́ kan oore tọ́lọ̀ ń kó sí lọ́wọ́ pọ̀ a sì máa ní oore báwọn wọn mọ̀ pé rajulun kawthar lárúbáwá máa ń sọ èdè wọn ni kawusaru katu wa nbẹ tọrọ sasaram nbẹ nu ọgbari janna omini ọwọ nisọn ma muslim tọfẹsẹ mulẹ bẹ sọn muslim bukhari tọfẹsẹ mulẹ bẹ sunan na tọfẹsẹ mulẹ bẹ yi pe ala sɔsɔra yɔ mina adi tɛrɛba binu umar rɔdiyala tara ani umar dɔwuma kpe ala sɔsɔra yɔ fún anabi ni kawusar kawusar tó yàtọ̀ sí hawudu taaba ti ń kó ni bi taa ti gbada jɔtala kan hawudu lẹ́yìn hawudu a mú mi bɛ insha allah lẹ́yìn náà ka kawusar kawusar bɛ nù alijanna tiɛ ṣùgbọ́n kawusar yìí ó ní wà ń fi di hawudu láti ta àdúrà sàlám jí ó yé wa wípé gbogbo ẹ̀ ń bá tẹ̀ lóhun tí ó sì yí tó ń ṣe padà wọ́n ń bìbí kawthar àdúrà wa fa nǹkan mẹ́rin yọ níbi sọ́tùl kawthar tó jẹ́ pé mẹ́rin ìdẹ́ ìsìpadà ni pẹ̀lú ìntọ́sọ pẹ̀lú àwọn kèfèrí níbi súrọ̀tọ̀ ṣáájú kawthar tó jẹ́ súrọ̀tù dín súrọ̀tù màún nǹkan mẹ́rin ló ń kà sí àwọn kèfèrí lọ́rùn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wípé wọ́n máa sa wọn wọn è kírun wọn ò ń ṣe ariminian ẹni tó bá tún jóore lọ́dọ̀ wọn wọn ètò ń fẹ́ lómi ọlọ́run wa fi ń sọ fáwọn pé iná àtọ́ iná kalikawusar orí àwòrán ọba tó pọ̀ tí ò níye àti fúwọ́ ànábì ìwọ́ wa máa nà ní tiẹ̀ fasọ́lì lè rọ́bìk máa kírun fọlọ́run ọba rẹ má ju àkèfèrí yìí o ta lọ́wọ́ àmà kí fún lè rọ́bìk má kí n torí ẹ̀yàn o má kí n torí kó lè rí sẹ́gbàdàdúrà nìkan o má kí n torí ojú rẹ̀ nìkan o wà á máa kí fún Allah subhanahu wa ta'ala ìwọ èso ń sírí sáré mi ẹ̀dá tó o bá tó wá wanhar wàá máa pa ẹran fọlọ́wọ́n bá rẹ tó o bá tún wàá pẹ̀rẹ̀ iná tán tún máa hàn fáwọn aláìní tọ́jà wípé àwọn ọ̀rẹ́ ran pàǹtí wọn ìwọ má jẹ́ àwọn tọ́jà wípé wàyàm náà rún ẹlẹ́mà rún ntẹ́mi ọlọ́wọ́n bàbá tó kó fún ẹ ní kẹlọ́dọ̀ wọn wọn è fún ẹ lùmí ìnà sàánì aka sàánì ò lè dẹ̀ lọ́wọ́ múbúgídùn lọ́wọ́ pé bẹ́ẹ̀ ẹ̀ ń tọ́jà pé sàn kórìíra rẹ oore tí mo fọ yìí ní sàn bínú gbogbo orú àwọn tí wọ́n wá ń pẹ́ gẹ̀rẹ́ yìí huwala abutar àwọn wọn ò ní lóko mọ́ àwọn wọn anire pa àwọn ni wọn ò ní gbúrò wọn mọ wọn máa gbúrò tẹni tí ìjọba ìgbàlè kìámà ọmọ ń ṣe ọlọ́nkan kò kú níjọ́ ọdún o wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run o eléyìí ni ètò yín ètò wa dáwọ́tulẹ̀ haq tí ń dé sétí kọ̀ọ̀kan wa ní iléeṣẹ́ rédíò ní ninety three point five dot five so ní Premier FM kọ́nà balikọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ń pẹ́ gan ti àná ọlọ́run balikọ́lá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀tá anabi muhammad sallallahu alayhi wa sallam ustaasu wa ayatollah bá ní dá àwọn ìbéèrè yìí ẹ dákun sí ọ lẹ́tọ̀ọ́ ká kẹran léyà pamọ́ di àsìkò tá a wà yìí tàbí kó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ bóyá ń wò pé <laughs> mílù ṣe rí ká ká tó fi pamọ́ di january gan tó tó bá lè ṣe é ṣe bẹ́ẹ̀ tó kọlọn kọsànán nìkan kan wa alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah baad wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ní tòótọ́ ní sọ́mà muslim ẹ̀rí wàtò sàlám wípé ẹnì kọ̀ọ̀kan yín ò gbọ́dọ̀ kẹran léyà rẹ̀ pamọ́ ṣùgbọ́n àdìfò yìí padà jẹran léyà ó sì padà yọ̀ǹda fún wa wípé ká pamọ́ ṣùgbọ́n ọdún tí ànábì ní ẹnìkan kò gbọ́dọ̀ jẹ́rán léyà rẹ̀ kò kọ́ wọn kó pamọ́ yìí ọdún yìí jẹ́ ọdún tí ìyàn mú pípọ̀ ní Madina ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyàn wá mú tẹ pé ká pé ọgọ́rùn-ún yàn máa pẹran téèyàn bíi mẹ́ẹ̀ẹ́dógún wá pẹran táwọn mẹ́ẹ̀ẹ́dógún máa tó wá ń kẹran pamọ́ bóò ní ìdùnnú yóò ṣe kárí lámì fi sọ̀rọ̀ ẹ̀ ní ọdún yìí ṣùgbọ́n gbọ́dọ̀ wípé ìyàn tó mú yìí ọ̀sán mú ìdẹ̀ra wá padà fún àwọn umma ọ̀sán sọ wípé ẹ̀jẹ̀ kọ́dà wà dẹ̀kìrúwà ẹ̀tún kó pamọ́ eléyìí tó wá kílẹ̀ rẹ̀ tán ní àdìsí Thawban mọ́tò sọ̀rọ̀ sálàm wípé anabi sọ̀rọ̀ sálàm òun bá yan ẹran rẹ̀ òun wá ń bá kó pamọ́ láti Mẹ́kà tánàbí fi èdè Mẹ́dínà ìlò wa ń fún ti ń jẹ́ ń bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí lẹ́yìn ilé yàrá nàbí tó ń jẹ́ hadithi ìfẹsẹ̀múlẹ̀ hadithi àwa Aisha náà bákan náà nípa wípé ẹran ẹlẹ́yà èèyàn lè tún lè ṣe kíni o èèyàn lè tún kó sínú fíríjì èèyàn lè dín èèyàn lè kó pamọ́ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ṣe ẹ̀tọ́ tó dáa pípọ̀ tí anabisan tọ́lọ̀ ń pàkíyèsí wa sí ká láti rò suratul hajj tí anabisan náà sì pàkíyèsí wa pé ká ṣe bẹ́ẹ̀ nípa wípé ẹ̀rọ òní ká kùn sí mẹ́ta káwa náà jẹ́ ìdá kan inú ìdákàtà àwí náà àlékópamọ́ e, e, ń bi ìdá kan ká sì fún aláìní náà jẹ níbẹ̀ kọ́dà ẹlẹ́ẹ̀kẹta tá a kùn sí òun náà ni yọ́ọ́ máa jẹ́ hadiya yọ́ọ́ máa jẹ́ ẹ̀bùn fẹ́ẹ́n tó tó pẹran náà tún máa ń fún lẹ́ran iléyà ah, gimu ẹran yìí o èmi náà fún irú tèmi náà àmọ́ ṣe bẹ́ẹ̀ àá jẹ́ ń bẹ́ẹ̀ àá fàlàyìn àá sì ẹni tó tún pa bíi wa náà láti fi jẹ́ kí a tún so ìfẹ́ pọ̀ láàrin ara wa eléyìí ni n ta rí àkọọ́lẹ̀ rẹ̀ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ẹ dákun sitasu wa tí ọ da kémi ó wò pé mo pẹran nísìn ṣùgbọ́n nínú fámìlì tiwa a pọ̀ gan ẹran tí mo pa yìí kò tó a jẹ tí mo lè decide kí n wọ̀ hàn kankan bẹ̀ àti pé tí mo á pè gẹ́gẹ́ bí mọ́mú ládùúgbò tẹ́ bá ń pa mo bá wò pé lẹ́yìn ọrùn tí mo fẹ́ yọ fún mẹ́mú nìkan yòókù èmi àtàwọn aráalé mi náà ni àjọjẹ torí kò tí ì tọ́ àwa gan jẹ ní inú ilé wa gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun ẹ bá ní sáré dàn méjèèjì alhamdulilayi rabil alamin wasalaatu wasalaamu ala rasulillah ba'an wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. èyí tó dáa pípọ̀ jù fún yàn òní kó fún yàn jẹ nínú ẹran iléyà rẹ̀ ṣùgbọ́n tó yẹ pẹ́ẹ́nà tó pa yìí àwọn bíi ogún ni ẹ ń gbélé ẹran tí wọ́n sì pa náà ju bí ẹran seven thousand lọ débi pé bí wọ́n bá pinlẹ̀ múlẹ̀ kiri gan ọ̀fẹ́ ẹ̀ má kárí wọn bí ọba déta kò ṣe nǹkan kan nítorí wípé ẹ̀ǹtẹ̀yàn gbọ́dọ̀ kọ́kọ́ dùn lójú ó tí wọ́n súnmọ́ ni àtọ́ sì súnmọ́ wa bẹ̀rẹ̀ látòrí ìyàwó wa wa bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ wa tọ́ba jẹ́ wípé bọ́lọ̀ ń ṣe mú agbára wa mọ̀ rèé àwọn àyùn náà alihamudulilayi tí wọn ti jẹ nínú o ti da ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìfún ìmáàmù ní ọrùn ẹran jàmáà arúgbádọ́ la sọ̀rọ̀ tàn án la jọ̀ọ́jà rẹ̀ méje kí ọ̀rọ̀ gbogbo ọ̀ dàrú ẹran léyà wa èntò jésù náà sàṣàm tó dáa jù oníkéèyàn pa ẹran rẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ níta sì fi dùn ẹ̀ náà ni bisimilahi allahu akbar. akbar bisimilayi gangan dandan bẹ ala akubaru yẹn afẹ kafi kunni tiɲɛ ba ti mẹ bisimila kó sì du ẹran léya rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀dá ń bẹ tó jẹ́ wípé wọn ò ní wọn ò ní àyà láti pa nǹkan irú ẹni báyìí o lè pe ọmọ ìyanu ẹ̀sìn bá pa ẹran mi tọ́ba tún wá rí bẹ́ẹ̀ ń tọ̀ náà tó fẹ́ kó dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ọba dú ẹran yìí nítorí pé ìsùnmọ́ ọlọ́run ọba sọ̀tàlá ni bí bá tún ṣe ń wọ ẹran yìí náà ìlẹ̀kùn ní ìpayọ̀ ọlọ́run ọba òun náà ni ọmọ bá ẹni ṣùgbọ́n ìwà a máa sọ wípé ẹ ń bá ni dú ẹran iléyá ká ẹran ọ̀dà kásàrà yìí àrìn dáadáa anusasram ó kó mi atuba iriwa simaka gẹ́bù sí jẹ́ pé ń lọ́fẹsẹ̀ rí lẹ́jọ́ mina hadithi jaabiri ibn abdullahi tí bẹ́ẹ̀ sọ́mọ́ muslim rahmatu ta'ala rahmatu wasa wàfi sọ́yìn ibn bukhari ikú ọ̀sán salam ọ̀pá badana ọ̀pá hadiwu rẹ̀ rakumita anabi nkpa yi anabi pa sixty three funara rẹ̀ ó ní kí alẹ́ ọ̀bọ̀n nkpa yòókù hali wani anabi wani èmi ni kí n máa bóun àléyá ṣé à ń fi jìzà àrọ́tìyà ṣùgbọ́n ẹnì kì í gbọ́dọ̀ fún ẹnì tó bá ní kún ní nkankan níbẹ̀ fún kankan. Hmm. hadithi anidi kásálàyé rẹ̀ dáadáa nísèsí nínú èdè Lárúbáwá jìzàárọ̀ òní kúnkunran jaaziru lẹ́ntì nkunran jazaaru lẹ́ntọ́jà wípé ó ti di gúrùmbíyànà kọ̀ọ̀kan ó ní tí wọ́n máa fún ẹ̀ ń tọ́ bá kun ẹran ìṣesí larabawa náà lọ́dọ̀ tiwọn náà ń gbà ní tipẹ́tipẹ́ ni pé kúnrankúnran wọn wọn máa negotiate wípé ìní fún ọ lówó ṣùgbọ́n èyí fún ọ ní jùzárò ẹ̀rìn lórí jìzárò rẹ jìzárò ní kókó tó kúnrẹ́ jùzárò ní ti ń fún ọ nítorí pé ọba ń kúnrẹ́ wọ́n wà fún ọ ní orí ọwọ́ ẹran yẹn wọn ó gé ọwọ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn ó kó fún tán àmì wàá fẹ́ pàkíyèsí wa wípé ìṣesí tí mo bá yín tẹ̀ ń ṣe ìṣesí tó dáa níláàrin ara yín ṣùgbọ́n bí ẹran ẹlẹ́yà ń tiẹ̀ àìmọ́ sọ wípé ẹ̀ ń tọ́ba ní kun ẹran léyà àní fún ní nǹkan kan ń ṣùgbọ́n tá a fi dí wàhálà tó ṣe fún wa ò ní kọjá wípé nu ẹran léyà yìí o láti yọ nǹkan fún un no àì yọ nǹkan bí ẹran léyà èèyàn lè gbà yẹn kọ́ bó nǹkan ẹran léyà yẹn kéèyàn ò fún ní three thousand two thousand one thousand n ta àtijọ́ sàdéhùn láti lẹ̀ nìyẹn ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé nu ẹran léyà gangan màá ti yọ fún ẹni tí ọba nkùnrin léya eléyìí ni anibisa mpaki sọ pé torí pé tá a bá ti yọ ń bẹ ẹnì yìí ti dà bọ̀ àjọ negotiate ní one thousand mo fẹ́ gbà tá a bá wà fún tán ṣùgbọ́n sẹ́yìn tó bá ní kùnrin yìí só lè gbà ń bẹ̀ alẹ́ fún bẹ̀ tó bá jẹ́ aláìní kèé ṣe pá fẹ́ràn léya tó bá ní kun yìí sẹ́nu owó rẹ̀ torí pé kò kò dìdí mọ́ fọlọ́n bá sọ̀rọ̀ tààlà tí apẹ̀rẹ̀ náà fún tó bá wà jẹ́ aláìní alẹ́ yọ fún bẹ̀ gẹ́gẹ́ pé ní sàn san ustaz wa ní ẹ̀sùn olóore. àmín. ìbéèrè tí ó kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ní pé ẹ dákun láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ sáré bá ní sọ àwọn àǹfààní tá a wà rí níbi ọdún iléyà yìí alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah baad wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àǹfààní tí a ṣe ní bí ọdún iléyá àǹfààní tó pọ̀ ni àǹfààní àkọ́kọ́ tó ga jù òun náà ni àǹfààní wípé gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá sọ̀tà á tó sì ń payọ̀ lọ́wọ́n ọba tẹ̀mítẹ̀mí òdodo kò ní jèrè òfo a rí ẹ̀kọ́ ìkọ́látara nàbí Ibrahim nípa wípé alisatu asalam ntó jẹ́ ìdùnnú ọkàn rẹ̀ tọ́jú ọmọ títí ń wá tipẹ́tipẹ́ alásùnà tó wá fi dẹ́n wò gẹ́gẹ́ bó ṣe bá sọ dátò ju oorun tó jẹ́ pé tọ́lọ́mọba sọ fáwọn ànábì rẹ̀ lójú oorun náà bí n tọ́ sọ fún wa lójú ayé náà ni pé lọ́ọ̀rì sí nǹkan báyìí wá ànábì Ibrahim wá lọ́ọ̀rì ń dẹ́n eléyìí wò láti pa ọmọ rẹ̀ fún alọ́sọ̀tara tó ń jẹ́ Ismailu ọlọ́run sì wá padà wá gbàdúrà rẹ̀ ọ wá fi sùúrù iléyà kọ́ wa ní sùúrù tó ga pípọ̀ wípé ẹni tó pẹran yóò fún ẹni tí kò pa yóò fún ẹni tí ó pa náà òun náà tún ṣe sùúrù rí ẹni tí ó pa yìí náà alọ́sọ̀tàlá ni kò jẹ́ kó rí ó pa ẹran lára àwọn ẹ̀kọ́ tá a tó kọ́ mbẹ̀ ni wípé alhamdulilayi salam kò dáa kọ aṣọ léya fún a o kò dáa kọ bàtà léya fún a o kárí pé à ń pẹ̀ràn léya kọ́dà seven thousand èèyàn pẹ̀ràn léya tí a ní seven thousand lọ́wọ́ ìyíntàn bí wà ní pé ntọ́ bá dá ń bi aṣọ wa ká wọ̀ nígbà tá a bá fẹ́ máa lọ ìdì tábà àwùjọ wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀yọ́ sí ìdì báyìí láti wá kírun kọ̀m̀pútà rẹ̀ ọmọ lọ bí twenty kìnnìkan thousand sàn kò sì ní rẹran léya kò sì fẹ́ sísí olóore téèyàn lè ṣe lọ́jọ́ léya tó dòmọ́ lọ́wọ́n bá nú tó kéèyàn pa ẹran fọlọ́wọ́n bá sọ̀rọ̀ àtàlà níjọ́ náà lọ́hùn láti lè bá àfi súnmọ́ Allah subhanahu wa ọwọ́ wípé iléyà ìtẹ̀lẹ́tà nàbì òní táàsì fi rojú rọ́bà sọ̀rọ̀ tààlà ó ti tó fún wa ní oore pípọ̀ ní àti ní dáadáa àtúnṣọ̀rọ̀ abẹ́lọ́n àtàwọn àtẹ̀yìn ìtẹ̀lé tiẹ̀ di ọ̀rọ̀rùn fún wa o sìgbà ń bàdà fún wa wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sásù wa kún ní àti àárọ̀ kọ́nàbalẹ̀ kọ́lákọ́ba ní san ní ẹ̀sán lórí. àwọn ẹnìkọ̀kan náà tí a ń tẹ́tí gbọ́ tí a ti lọ sùn nítorí prógámù náà kọ́nàbalẹ̀ kọ́lákọ́ba sẹ́nìkọ̀kan júmọ̀ báyìí kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí ari ẹ̀mí ustaz wa kárí lò pẹ́. ní masasi wa ní yànnà bódìjà àwọn ilé ike wa àti ilé ẹ̀kọ́ wa ti adálẹ̀ fáwọn ọmọ wẹrẹ tí wọ́n há alukur'an tí ẹjọ́ ọmọ primary school tí wọ́n kọ́ nípa alukur'an tí wọ́n sì gbòdìjà alukur'an sórí bákan náà tí wọ́n sì kọ́ nípa ìwé tí a mọ̀ sí ìwé ti tayé tòde òní bákan náà secondary school wa náà èyí tí adálẹ̀ tó jẹ́ pé ọmọ yóò kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì níbẹ̀ tí wọ́n tún gbé òdìjà alukur'an náà sórí tí wọ́n sì tún lè sọ lọ́rọ́ wa gbogbo ẹ̀ náà ni ó wà tí a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó yè kooro ká sọ àwọn ọmọ wa ká fi wọ́n ránṣẹ́ sí àwọn àyè tí a dárúkọ náà balẹ̀ kọ́lá kọ́ sẹ́nìkọ̀kan lẹ́sùn lórí ní mọ́ṣáláṣí wa níyànà bódìjà náà ilé kéw sápánná tí o si nǹkan mí bẹ́ẹ̀ ju pé kéwu súnà lọ tá a mọ̀ sí amadu eh, daril hadith eléyìí náà wà tọmọ ọkọ ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ẹ̀sìn nílànà ti súnà tó yẹ kóró kọ́nà balẹ̀ kọ́dá kó kárí àwọn sásù wa kárí wọn pẹ́. a ní àwọn tá a bá kan àbí kejì a bá fẹ́ mọ béèrè lórí àwọn ètò ilé ni àbí tó sixty 65 00 50 91 58 65 àwọn tí àjọ kọ́wọ̀nrín wà sínú ilé agbára ní alẹ́ tòní àwọn náà ni ustaasu wa Ismail ẹ̀rọ àlá wọn bẹ̀ pẹ̀lú wa sheu Abdulrasaq arúwolosúnà àwọn náà ń bẹ̀ pẹ̀lú wa bákan náà Abu Salama àwọn náà ń bẹ̀ pẹ̀lú wa ẹni tí ń tẹ bọ́tìnì tí a fi ń gbọ́ wọn ní àti àárọ̀ àwọn náà ni àfọwà Big Mos ẹni tí gbìyànjú mọ̀ sí ẹni rẹ̀ àwọn náà ń bẹ̀ pẹ̀lú wa bákan náà ẹni tí ó ń darí ètò láti àtàrọ̀ àwọn náà ni ustaasu wa Suleiman Ibrahim ibrahim ẹ̀sà òkè subhanakala muhammadik ashadala ilaha illa ant astafuka tubile.